إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته دافقوا الله سبحانه وتعالى أترى يتدفوا ربوا محمد صلى الله عليه وآله وسلم آني تتواجه لفع عليه عن شيء نري عليه يا نبي صلى الله عليه وآله وسلم bánàbí ṣe máa ń kírun tí ó sì gbà wá níyànjú kí àwa náà tí a kí níbàmú sí bí ànábí sallallahu alaihi wa sallam ẹgẹ́ bí mo ṣe kí àdísì mùtọ́rí fọmọ Abdullahi ibn Shakhir o náà ni a mọ̀ta fún wa ibẹ̀ láti قال صليت أنا وعمران بن حسين خلف علي بن أبي طالب وكان إذا سجد كبر وإذا رفع رأسه كبر وإذا نهض من الركعتين كبر فلما قضى صلاة أخذ بيدي أخذ بيدي إمران بن حسين وقال قد ذكرني هذا صلاة محمد صلى الله عليه وآله وسلم أو قال صلى بنا صلاة محمد صلى الله عليه وآله وسلم أني أفاوى مطرف أما عبد الله عبد الله بن شخير الصحابي الجليل رضي الله عنه ونصليت وأنا وعمران بن حسين ونمتره إلى عمران بن حسين خلف علي بن أبي طالب رضي الله عنه لأن أفاوى علي وما أبو طالب ولا أنقبع ينسيك ọ̀kadà ìdá àtàjàdà kábàárọ̀ wọ́n ní tí àlì tó bá ti lọ sí sujúd inshallah akbar wọ́n ìdá arọ́fà ara ṣàwù kábàárọ̀ tó bá gbórí dìde kúrò ní sujúd inshallah akbar wọ́n ìdá anáhàdọ̀ nínú ọ̀rọ̀ká sẹ́yìn kábàárọ̀ tó bá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta inshallah akbar falamma afáwà mùtọ́rí sọmọ abdullahi ibn shekhir wà di ọ̀rẹ́ mú kọ́ọ̀lù ọ̀dùdàkọ́rọ̀ ní haza ẹ̀rí afáà tààtùn lẹ́yìn rẹ̀ tí ṣe afáwà alì zakarọ̀ ní sọláta muhammadin sallallahu alayhi wa alihi wa sallam ó sì mú mi rántí ìrun ànábì sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bá nàbì ṣe máa ń kí ó mú mi rántí rẹ̀ àwòkọ́ àlàtọ́lá àdínà sọláta muhammadin sallallahu alayhi wa sallam tàbí ó sọ wípé à ah, ó kírun fún wa gẹ́gẹ́ bí ànábì sallallahu alayhi wa sallam ẹgbẹ́ bó ṣe máa ń kí ìrun rọ́wùl hadith àfa àwọn tó gba hadith yìí wa wà abu abdullah òun náà ni kúnlẹ̀ rẹ̀ máa jẹ́ abu abdullah mutarrif bin abdullah orúkọ rẹ̀ ni mutarrif ọmọ abdullah abdullah bin shekhir oníṣàdé tó jẹ́ bàbá tó bí òun lọ́mọ òun jẹ́ tàbí iná àwọn kìbárí tàbí inú mọ̀tọ́rí fúwà rahimahullahu ta'ala tàbí yìí jẹ́lẹ̀ wọ́n ní jẹ́ tàbí tó pàtàkì basri tó jẹ́ ara basra ní wàlídìí sọ̀fàbá wọ́n ní bàbá rẹ̀ tí í ṣe abdullahi bin shekhir wọ́n ní tàbí annabi sallallahu alaihi wa sallam rọ́wà ń jámi ìrìnà sọ̀hábá ọgọ́rọ̀ àwọn sàádé ní Abdullahi bin Abdullahi bin Shukri nígbà hadith látọ̀dọ̀ wọn rọ́wà ní ìkúnkún kẹsìnà tàbíyìn ọgọ́rọ̀ náà tàbíyìn náà ni wọ́n gba hadith látọ̀dọ̀ alẹ́bínà átàrí alẹ́ ìmọ̀ aláàfẹ́sìlẹ́sìn ìbáàdà àwọn tí wọ́n gbọ́lá fún ìmọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn ọ̀kánẹ̀bẹ̀ adẹ́dùn wọ́n ní wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú ìwà aráyí àti ọmọlúàbí wọ̀fọ́dún wọ̀wọ́rọ̀ ìwà akùn wọ́n ní ó ní àṣàjẹ púpọ̀ ó sì ní ọlá ó sì ní làákàyè wọ̀kánẹ̀ síkọtàn mujaba dáwàtì wọ́n ní àfáà mùtọ́rì ọmọ abdullahi bin shekhir wọ́n ní mujabu dáwà ni wọ́n láwọn fi báyìí kàkísọ̀tò mashhuratu mashhuda wọ́n ní nínú nǹkan tó júwe wípé mustajabu dáwà ni àfáà mùtọ́rì abdullahi bin shekhir òun náà ní ìtàn tí gbogbo wa ti mọ̀ yẹn ó ti gbajúmọ̀ yẹn tí ó ṣe wípé kò sígbà tá a bá sọ̀rọ̀ Mutarrif ọmọ Abdullahi bin Shikhir tí a ní sọ wípé káàna mustajaba dáwà mustajaba dáwà òun náà ni àwọn èèyàn tó ṣe wípé ọlọ́run bá àlejò ọlá ó fi gbígbàdúrà ó fi dì sí wọn tí wọ́n bá bẹ lọ́run àdúrà náà mọ́ gbà lójú ẹsẹ̀ nínú wọn nínú àwọn mustajabu dáwà ìyá tó bí imamu bukhari rahimahullahu ta'ala rahimahullahu ta'ala mustajaba dáwà ni ìdúgbò nígbà tí mo bukhari wà lọ́mọ ọdún mẹ́rin ojú rẹ̀ fọ́ kò ríran ó gbé lọ sí haramu mọ́kí ó gbé lọ sí kaaba wàtọ́ wà fásitì yìí ó wá fi ọmọ náà ó gbé ọkùnrin ká kaaba ó fọmọ náà ó ti ṣe tawaful bayt nígbà tó wá jẹ náà tó gbé ọmọ yìí ọmọ ọkùnrin ká tó gbé lọ kaaba kan wá bẹ̀ lọ́wọ́ ọba sùhánà ọ̀tọ́lá fi kọ́lọ̀ kó dá ojú ọmọ náà padà òpin ọjọ́ márùn-ún tíjọ́ tí àìná bẹ̀ lọ́wọ́ ojú ìmọ̀ Buhari ti padà sí oṣù rínà oṣù àlọ́mọdún mẹ́rin so nínú àwọn tí wọ́n jẹ́ àwọn mustajaba dáwà nínú àwọn sálàf òun ni ìyá tó bí ìmọ̀mù Buhari òun ló wà àfáàrí àfáàwà mùsọ́rí ọmọ Abdullahi bin Shekhir yìí sáàdùn nínú mustajaba dáwà lónà sàádé tiẹ̀ lóyún kò sẹ́ni kankan tó bá ṣe wọn ràn wọn báyìí tẹ́ni ẹ bá ti láìsí àbúrò ẹni ẹ ṣe àbòsíṣi tó bá ṣépè fún tàn báyìí aláìsí náà mọ ni ní àfáwà sáàdì ọmọ ọkọ̀t ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tó jẹ gọ́vnà ní Kúfà nígbà yà fáwà Usman wọ́n lọ rìpọ́ọ̀tì sáàdì ọmọ àbíwá kọ́t wípé kì í wípé tó bá túrun ó ti túrun kékeré káàmì bí ṣe máa túrun wọ́n ní tó bá dẹ̀ tún dájọ́ ìmọ̀ sábòsí kìí bákan náà tí ogun ẹ̀sìn bá ṣẹlẹ̀ kò ní kópa ń bẹ̀ ó kàn káwọn èèyàn lọ ni ọ̀rọ̀ yìí ìṣọ́nà àwọn àgbàlagbà tó wà nínú kúfà ló rọ̀ wájà ọ̀rọ̀ yọ̀rọ̀ yóò dẹ̀ bẹ̀? ìgbà tí ìfúnra fún gbọ́rọ̀ yẹn ó gbé dìde nǹkan lọ dè nínú nínú tógun ma kọ́lù bihi illa khaira wà ma kọ́lù fi illa khaira kò sí nǹkan bá sọ ń pa rẹ̀ kò dẹ̀ sí nǹkan bá sọ nípa níṣàkóso rẹ̀ àti pé ohun tó tako nǹkan tí Usman Afan tó gbọ́ yìí gọ́ọ̀nà Afan wá ránṣẹ́ sí sábìnà àbúwakọ́ sábìnà àbúwakọ́ ti dé ọ̀dọ̀ Usman Afan ó sọ fún Usman Afan pé irun tó ń kí irun táwọn ẹbí ń fún ọ náà ni. méjì àkọ́kọ́ ni máa faraka méjì àkọ́kọ́ máa fàágùn láti ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé méjì tó tún tẹ̀lé máa ṣe ní kúkúrú owó ṣe tàkì owó kàn sí àwọn tí ń bẹ lẹ́yìn ohun ìgbà tí àfáwà sábìnàbì ọkọ̀ tó sọ̀rọ̀ yìí tán fún àfáwà òsùnmọ̀bùnà fan kí ni àfáwà fún àfáà mi sọ onígbàálì kazọ́nù náà bí kàyà sáàd oní ìrẹsàdọ̀mọ̀ àbúwakọ̀ ìyìn tó ń sọ yìí náà la lérò pé èròǹgbà àwa náà ní nǹkan tó ń sọ yìí ẹni tó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ó fẹ́ ni àwọn sáré àbíwá ọ̀rọ̀ yìí bá ó fọwọ́ bá lẹ́nu ó fún ní èpè mẹ́ta ó fún ní èpè mélòó ó bàbá tó parọ́ mọ́ tó fẹ́ bọmọ láàbí mi jẹ́ yìí jẹ́kẹ́ mi rè é dùn ó dùn lẹ́nu ètò mi o ẹ mọ̀ pípé nínú ìsìn tọ́wọ́n ní ọmọrọ̀ ọlọ́run jẹ́kẹ́ mi rẹ̀ ó dùn kẹ́mi rè é dùn gan-an wákìdì bá fọ́rọ́ kó o sì lọ́jọ́ orí náà kó fọ́ lójú wà á rí ìdìwú lílì pìtàn kó o sì jẹ́ orí fìtì náà kí fìtínà ó bá kí fìtínà ó bá káàkiri bá ti wá rí pé wọ́n ọ̀rá ìgbòrò rẹ̀ ti wá ń dà dídá yìí tí gbèsè ayé rẹ̀ wá tó pé olúkúrú mu sí àbáyọ̀ àmọ̀ sọ wípé ṣé kó ń tẹ̀bí irun afọ tí ń dá wá tó sáàdì àgbàlagbà àyàmọ̀ ní mí afọ tí ń dá wá tó sáàdì sáàdì náà àdúrà cross olówó mi lépè olóṣèpè fún mi ó jẹ́ pé àwọn tó bá jẹ́ mùsàjáàbù dá wà tó yẹ pé tó bá jẹ lọ́run ọlọ́run ò dáadọ́ àwọn padà èyí gbọ́dọ̀ wà very careful láti mọ láìsí wọn tàbí láti mọ ṣe nǹkan tó dùn wọn tàbí láti mọ ṣe nǹkan tó dùn wọn nínú. alimami báàbí rahimahullahu ta'ala nínú sí ara alámùmùbálà ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ àáfàá yìí alimutari fúnfún abdullahi bin shihir wọ́n ní ẹnìkan wọ́n ló parọ́ mọ́ lọ́jọ́ kan

ẹni yẹn mẹ́lẹ̀ ó jáde láyé ẹnìkan wà lọ́ba pé kọ̀tálfà náà fan wá ó ti pààyàn nílà mọ́ kọ̀tálfà náà fan ní ìta ẹnìkẹ́kàn ìnàmọ̀ dáwà tó ń tọ́ dáfà kọjọra ní. àdúrà tí mo ṣe ni ó dẹ̀ tálì pẹ̀lú tọ́lọ́wọ́n bá kọ́ nítorí mọ́ kọ̀tálfà náà fan ní ìfẹ́lẹ̀ nǹkan tí mo pa dáwà tó ń àdúrà kan ni tí mo ṣe sọ́dọ̀ àfáàtì ajala ó ṣe dèédé ajá yìí tọ́lọ̀ bá kọ wípé ó ṣe ṣe ni o ẹni ó jáde láyé àìmúyí ilé ayẹ́ta ń bẹ̀ ní wípé <clears throat> àfáà mùsọ́rì bin abdullah inú <clears throat> àwọn mùsàjáàbù dáwà mi yóò sọ́lá sọ́lámù ọ̀tọ̀ọ̀fì àwọn mùsàjáàbù dáwà pọ̀ bẹ́ẹ̀ in the salaf in the sahaba wa tabi'in agbọ́ wípé ẹnìkan ó ń ba àfáà kan jẹ́ ní àwọn àfáà àgbà kan ti pẹ́nu súnmọ̀ nílẹ̀ Yorùbá àbá náà ti jáde láyé kọ́nà fún àfọ̀rún tẹ́ wọn. wọ́n ní <clears throat> wọ́n lọ sọ fún bàbá yẹn pé wọ́n sọ bàbá yẹn pé ẹni báyìí báyìí báyìí báyìí ó máa ń bá ìtawọ̀ bá yẹn sòjá ọkọ̀ mẹ́rin àkùránì wá wípé ọjọ́ tó parẹ́ àti ti dòdó kejì wọ́n ní ọjọ́ kejì mọ́tò gbá ẹni yẹn ó sì sára lójú títì. àwọn ọ̀nà báwọn ọ̀dọ́ ẹni tá a fọ ọ̀rẹ́ ìjọba tẹ ọmọ káyà pé ó mọ̀ sí ọ̀nà ààrẹ kan wà fáwọn lẹ́nu níta owó láníyàn kankan. wàhákàdà ó jẹ́ wípé ó yẹn bá jẹ́ mùsàdábù dáa wa èèyàn gbọ́dọ̀ wà very careful láti máa ṣe

ẹlẹ́ẹ̀kẹrin ló ní ogún àti sọ nípa àfáwà alì bilkefir wàtọ̀ wálẹ̀ kalama aládàlìkà ẹni tí ó bá fẹ́ ó tún lọ rọ́jà àwọn tẹ̀síyà tó wà mùsájára sí àti ṣùfẹ́yìn nínú àwọn muhabarati náà bóyá mọ̀dún hadith tọ́pìkì tí àlàyé nípa ìdájọ́ tó rọ̀ mọ́ ṣíṣe tẹ̀sídìr Allahu akbar nígbà sojú tábàtẹ́lẹ̀ ṣe sojú tábẹ́lẹ̀ forí kanlẹ̀ wọ̀lùkìyà nínú tashahhud al-awwal àti tábàtẹ́ jùlọ síra kẹlẹ̀ kẹta ní sojú alákọ̀ọ́kọ́ tábàtẹ́ jùlọ síra kẹlẹ̀ kẹta tẹ̀sídìr wà ń bẹ̀ bákan náà ó wà nígbà tábàtẹ́lẹ̀ sí asojú. ìgbà ìtumọ̀ rẹ̀ ní wípé ó ń gbèrò láti lọ sí sujud yẹ́nì hajj nínú rọ́kà àtẹ̀yìn ìtumọ̀ rẹ̀ ní wípé ṣọ́rọ̀ àti nìhúdì nínú tẹ̀sánhùdì ó ń gbèrò láti dìde ní ìpele àtàwọn alákọ̀ọ́kọ́ lọ́túráka ẹlẹ́ẹ̀kẹta zakaro ní ìtumọ̀ rẹ̀ jàálà ní azkuru dáadáa ń tẹ̀rẹ́kẹ̀ ìmẹ́s ẹni ìwé mú mi rántí nígbà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ gbàgbé ìfèsì bánẹ́bí sọ́là sọ́là bó ṣe mọ́ ń kírun pàápàá jùlọ nígbà tó bá fẹ́ lọ sí sujud yóò ṣe Allahu akbar yóò ṣe rọ́fẹ́ òun ìgbà tí ó bá dìde ní tàṣáwùdù alákọ̀ọ́kọ́ tó lọ sí ráka ẹlẹ́ẹ̀kẹta yóò ṣe rọ́fẹ́ òun ìfèsì yìí asbaha mọ̀nsíjan ó ti di nǹkan tí àwọn èèyàn ti gbàgbé nígbà náà lọ́wọ́ ọ̀rọ̀ yìí ní ìsìn báyìí sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kejì ni o sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kejì ni o àwọn sọ̀hábà wọn àti ìkùtàn wọn sì wà láyé o sẹ́ńtúrì alákọ̀ọ́kọ́ gan kú mọ́ ìṣẹ̀lẹ̀ kejì sẹ́ńtúrì alákọ̀ọ́kọ́ ní àtúnlẹ̀ àlùlà eh, ah, hundred years alákọ̀ọ́kọ́ òun ni ilé ìlú táwọn èèyàn ti gbàgbé pé ànábì sọ́lá sọ́lá sábẹ́lẹ̀ sí sùjú yóò ṣe aláwọ̀ apá yóò sì ṣe rọ́fún. tó bá sì dìde ní láti ẹlẹ́ẹ̀kejì tó ká àtáyá tán ní ṣe ní ṣe wọ́n ní gbọ́dọ̀ yìí zakara ní haza tó àfa dáadáa yìí ó mú mi rántí ìbánẹ́bí sallallahu alaihi wa sallam bó ṣe máa ń kúrò wọ́n pẹ̀lú ismail ìṣàrọ̀ kò pé lórúkọ rẹ̀ gẹ́gẹ́ wọ́n ní tẹ̀fíìmá ńlá fún wọ tẹ̀fíìmá wọ́n ní kó lè bá ṣe kí ni o kó lè bá mọ́ jẹ́ àpọ́nlé ó fi ń ṣàpọ́nlé àfàwọ̀ àlè ọmọ Abu Talib ni. aṣẹ́rì fún al-ijmali ìtumọ̀ lákòótọ́ ìyá kí mutarrif ibn Abdullah ọ̀wọ̀ hadi tàbí wọ́n ní àfàwọ̀ mutarrif ọmọ Abdullah ó bẹ́ẹ̀ kan náà àwọn tàbí tọ́lá wípé ó kírun òun àti òmìnira ọmọ hussein kọ́lọ̀nkóbá ẹnu táwọn méjèèjì lẹ́yìn àfáwà alí ọmọ àbítọ́lì kọ́lọ̀nkóbá ẹnu sí wọn ọ̀kánù wípé jìrì sí sọ láti ní mẹ́rẹ̀ jìrì tó bá ti fẹ́ lọ forí kanlẹ̀ yóò ṣe Allahu akbar náà yẹrù fàwùrà àtàwùn nínú sujud tó bá ti gbórí jù láti sujud náà yóò ṣe Allahu akbar náà yẹkùn وقد ترك كثير من الناس تكبير في هذه المواضع wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti pa ìfẹ́sí yìí wọ́n ti pa tì pàápàá jùlọ ní àwọn àyè tí a dárúkọ yìí ọ̀làmọ̀ fárọ̀rọ̀ ní ìtọ́láàtì yìí nígbà tí ó kí mi tán akada Imran bin Hussein radiyallahu anhuma biyadi Mutarrif bin Abdullahi bin Shikhir wọ́n ní àfáàwà Imran ọmọ Hussein wọ́n ní ó di ọwọ́ Mutarrif ọmọ Abdullahi ọmọ Shikhir ó di inú wà ákbárahu bí a ní aliyà bí náà bí tọ́ọ̀lì ó sì fún ní ròyìn tó aliyà máa bí tọ́ọ̀lì bí kọ́lọ̀ kó bá yẹnu sí zakarahu bí tọ́lá ti bí áàdì ìsọ́lá áàdì ìsọ́lá ti nàbí sọ́lọ́lá àlùwà àlùwà sálàm haifu kánú wùtẹ́bìrì fi áàdì mọ́wàbì wọ́n ní àfáwà aliyà máa bí tọ́ọ̀lì ó rán wọn létí bá nàbí sọ́lọ́lá àlùwà àlùwà nínú àwọn àfikìyà ilé ìtura ọmọ hadith takayi bayani annan ismaili yasufani safanu karital imami la ìjánibuhu wọ́n ní àríjọ́wé bí pé àwọn mẹ́ta tí wọ́n fẹ́ kírun ẹnì kan kó ṣe imam àwọn méjì kó jẹ́ màmúù sáàfù náà ni wọ́n jẹ̀mọ́ ìní èèyàn méjì wọn ní tò sí ẹgbẹ́ ẹni tó jẹ́ imam tí ẹnìkan bá ń dànù sí alìmọ̀fárìdì yẹ sí rí ìmọ̀mọ̀ sọ́wà lálá alìmọ̀fárìdì ẹni tó ń dáàrin sí ó lè di imam ó lè di imam pẹ̀lú pẹ̀lú tẹ́gbà ẹ̀ ó ti di imam ní ẹ àwọn méjì ní ẹwọ́ ọ̀dọ̀wà lẹ́gbàra wọn ẹnìkan tó wá dé tẹ̀mọ̀ kẹ́sì mẹ́ta imam rẹ̀ ló síwájú ó ti yé tí space bá wà níwájú ó fi síwájú ló dájú ẹgbẹ́ bọ̀rọ̀ sókè tẹ̀lé sọ mọ̀tẹ́ ọkọ̀ kò sí mọ́ space ó ti yé tàbí báyìí jẹ̀ mọ́ ìjọba ni ó wà níwájú ní ṣe sútúrọ̀ táwọn yẹn ti kí ni o wọ́n tún sẹ́yìn pẹ̀lú àlàyé tí ó kò tó ní ìtọ̀ rọ́ṣìmọ̀ fún láwùjọ àlà. àwọn méjì yẹn lẹ́yìn yẹn tààfù ni wọ́n ìmọ̀ àmúm ni wọ́n jẹ̀mọ́ ni wọ́n tààfù kan ni wọ́n. ìsìmọ́mù tẹ̀síbìrì fi aláàtì ìtìkọ́ọ̀lù táwọn ṣe tẹ̀síbìrì àtọ́fà ń pé ẹ̀rí wà wípé ní tẹ́kbí kágbọ́ sókè ní gbogbo position láti position kan sí position ní yàtọ̀ sí position tó yẹ wípé àtẹ̀kbírù náà wùrì gẹ́gẹ́ bí sẹ́mi àlọ́ ìlúmọ́nà wọ́n ń ṣe aláàgbá tí wọ́n kó orúkú àbúrò ṣe aláàgbá wọ́n ń ṣe aláàgbá tí wọ́n kó orúkú kí làwọn sọ sẹ́mi àlọ́ ìlúmọ́nà hamida ó là ń sọ rabbana a sì lè sọ pé rabbana wa lakal hamdu a sì lè sọ wípé allahumma rabbana lakal hamdu a sì sọ pé Allahumma rabbana wa lakal hamd gbogbo ẹ̀ náà ni ọwà wárì bákan náà wọ́n wọ́n lẹ́nu ìtẹ̀kọ́rọ̀ àléyìn amẹ̀l wọ́n lé lóyìn omi iṣẹ́ àwọn aṣáájú wa nínú ẹ̀sìn olórin rẹ̀ lórí wájú máa lé ìsìnkọ̀ àrùn àmsọ̀ gbogbo àwọn àfá àgbà ní gbogbo ìlú ìsìlámù pátá olóò ni wọ́n panu pẹ̀lú pé sábàtà àgbà tó rìn lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó súnmọ́ صلاة علي بن أبي طالب رضي الله عنه وأنها مثل صلاة وأنها مثل صلاة رسول الله صلى الله عليه وآله وسلم أتيت حسن صلاة علي àdúgbọ́yé mẹ́rin tí àfáwà lì nínú àwọn sàádé tán mójútó ìlú tán ti mọ́ ń kírun dáadáa tán mẹ́rin sí dáadáa ni bá lọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà oní ẹ̀mí wọn wọ́n ní ìsáàmì sí irun wọn torí pé láyà húnmí hún ilẹ̀ àkìrà kò sí ìlẹ̀kọ́ tó jẹ́ àwọn sàádé lójú ju àkìrà wọn lẹ̀ bákan náà nínú àwọn nǹkan tí a tún gbọ́yé jawazu akhdi yadi rajuli nígbà ìrádá ti tẹ̀lé àlàámùrùmá ìgbàláyé wípé èèyàn lè di ẹnìkan mú pé lágbàjá tí èèyàn bá fẹ́ fẹ́ fẹ́ nìyẹn pé ó ní ìtìbà tí nǹkan tí èèyàn fẹ́ sọ èèyàn lè dìmú pé á lágbàjá ọ̀rọ̀ báyìí wí àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí àwọn àǹfà tí wọ́n tó pàjáde nínú hadith ni ẹ̀ torí pé Imran ibn Hussein ó mú ọwọ́ ọta ní o àfà àmùtọ́dé ibn Abdullahi ibn Shekhir fọwọ́ rẹ̀ omudani bákan náà ṣírísù sọ̀hádà tí alàtàtìdí kí ma káàna àléhì àwọn sàádé lórí mímọ̀ sí ànábì jẹ lórí mímọ̀ akọ́ṣẹ́ ànábì sallallahu alaihi wa sallam lórí àwọn ìjọsìn àti lórí gbogbo ìṣẹ́sílẹ̀ pátápátá tàídù fáìlì súnnà bí ṣàádà ti láhùdí hàkì bákan náà ẹni tó ṣe súnnà tí ẹni pé ẹni yá súnnà lẹ́nu ìṣe kéèyàn jẹ́rìí lódodo pé ah, á àtàjú àwọn àlìnà bàdà nàbí sallallahu alaihi wasallam ìyípadà kọ̀ǹdíṣàn àwọn èèyàn lẹ́yìn bàtà nàbí sallallahu alaihi wasallam tó papòdà tán wà nà sẹ̀yìndà àti tó ẹni tó jẹ́ lórí ire o mọ́ńzà kára hùn bí hádìyí nàbí yìí sallallahu alaihi wasallam ẹni tó lè ní bí tàbáyìn bí dítàǹsì bá ṣe jìnà sí àsìkò tánàbí sálàsálà ń papòdà tó kò láyé sí òun náà ni àwọn èèyàn ó mọ wà dìré kúrò níbi orísun àwọn tó bá wá dáa jù lásìkò yẹn làwọn tí wọ́n bá ń pe àwọn èèyàn kúrò níbi àìdá tó ń pè wọ́n lọ síbi orísun yẹn pé à ẹmọ́jà àgbàgbé ìpìlẹ̀ o ẹmọ́jà àgbàgbé ìpìlẹ̀ o àwọn tó ń dáwọn èèyàn padà sí ìpìlẹ̀ yẹn àwọn dandan ni saheed àwọn dandan ni olóyìnbó tọ́lọ̀ọ̀bà àlítọ́lá kó jọ kó kàwà kún wọn àdìsàfà àbàrà màázi olóòtẹ̀lé hadith takatẹ́ rọ́bíọ́lá ni wọn kọ́ọ̀lù رمقت صلاة مع محمد صلى الله عليه وسلم وعذرت قيامه فركعته فاعتداله فسجدته فجلسته بين السجدتين فسجدته فجلسة ما بين الثقل والإسراف قريبا من السواء وفي رواية ما خلا القيام والقعود قريبا من السواء أفا براء معازف ọlọ́run kó bá ayọ́nú sí wọn àwọn méjèèjì àti bàrá àti aázi tàbílà àwọn méjèèjì kọ́lọ́run kó bá ayọ́nú sí muhammadu sallallahu alaihi wa sallam mo kàkíyèsí ìbánibí sallallahu alaihi wasallam mo sọ́dí ìbánibí ṣe máa ń kírun mo sọ́dí ìbánibí ṣe máa ń kírun mo farabalẹ̀ wé wíwíwo ẹni tó ń kọ́ ìrìn látara ànábì sallallahu alaihi wasallam ọ̀jọ́ ti kí wá mọ̀ hù mo rí pé bánibí ṣe máa ń dúró dúró rẹ̀ ó dúró tọ́ fọ̀rọ̀ká àtàrí ìyẹn nìkan kọ́ bó ṣe mo ṣàkíyèsí ẹ̀ fàtìdá bí ànábì ṣe bó ṣe straight bẹ́yìn rẹ̀ ṣe straight nígbà tó rù kù mo tọ́jú ẹ̀ dáadáa ọ̀tẹ́jú dẹ́ta hù ìgbà tó kú onírù kù tó lọ sí ṣùdù bánábì ṣe forí kanlẹ̀ mo ṣàkíyèsí ẹ̀ dáadáa ọ̀jẹ́ ní tẹ́tẹ́ hù bẹ́yìn mo tọ́jú dẹ́ta hù ìjòkó ànábì láàrin ìforí kanlẹ̀ àkọ́kọ́ àti ìforí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo tọ́jú ẹ̀ dáadáa ọ̀jẹ́ ní tẹ́tẹ́ hù mọ̀ bẹ́yìn mo tẹ́tẹ́ wọ́n ìṣòro ìjókòó tó jókòó nígbà tó fẹ́ sálámà àtìgbà tó sálámà tán ti ń lọ lé ń rìn lọ lé mo ti ń yèé mo ti ń tọ́jú ẹ̀ dáadáa Allahu Akbar àwọn sàhábà àkàndá èèyàn ni wọ́n tọ́lọ̀wọ́n bá àlejò lámọ̀ mọ̀ wọn tó kó wọn ti ànábì sallallahu alaihi wa alihi wa kò sí nǹkan míì ju wípé ká lè rí gbèsè ayé ẹ̀sìn sí láyọ̀ àtàlàfíà gbogbo ìbéèrè táwa ìbá béèrè tá a bá ń bẹ̀ǹbẹ̀ ń jẹ́ náà àwọn ti bá wa béèrè ìbéèrè wọn ẹ̀ wá ń jẹ́ kíní fún àwọn oúnjẹ sùn fáwa kọ́lọ̀ kó jẹ́ tó bá kí àwọn sàádé oníkọrí ìgbà mínísítàwà gbogbo ẹ̀ náà kò fẹ́ẹ̀ ti gbogbo ara jìnà síra wọn ní distance tó ti wà ní ìnàró àtìgbà tó ti wà ní tujú àtìgbà tó ti wà ní pínpín bó tilẹ̀ jẹ́ wípé ìgbà tó wà ní rùkú ìgbà tó wà ní kìyà mọ́rákálà kìyà ìgbà tó wà ní kiyam wọlùkùnrin àtìgbà tó wà ní kùnrin tó wà ní jùlù ayé jẹ́lísà ti àtàṣàgùdù àkíyí ìjókò àtayọ ẹlẹ́ẹ̀kejì àti kiyam ànẹ́bí sọ́lá sọ́lá ó nìkan mo fẹ́ rí wípé òun gùn dáadáa tẹ̀mọ̀ pé ìnáwó rẹ̀ yẹ yóò kàfà sí à Ànábì sallallahu alaihi wa sallam tó bá ti ka Fátíhà yóò máa dúró lórí àyà kọ̀ọ̀kan. Alhamdulillahi rabbil alamin yóò dúró. Òní ìjànpọ̀ Ar-Rahman Ar-Rahim yóò dúró, yóò tẹ̀mí yóò. Yẹ́ ti fọ aláàrú úsìn àyà, àyà kọ̀ọ̀kan, ànábìyẹ kí ni? Ànábì ó dúró ń bẹ̀. Àwọn àfáà wọ́n máa ń pè ní waqfatu sunnah. wọ́pàtò èṣù wọ́pàtò súnà ìdúró yẹ ìdúró súnà ni ìdúró kí lọ́sẹ̀ ìdúró súnà wọ́pàtò súnà ayé yẹ pipu ala ru'us al'aya àfáà wípé ìdúró rẹ̀ àti ìjókòó rẹ̀ ó ṣe kí ni ó àkòrí tí a lè fún àdísì yóò náà ni ìsìdálò arkani sọ́lá ìdúró tọ́ ní àwọn orígun ìrun wọ̀tà fífò ha sí tòmánínà ti wẹ́tàmà àti ìtẹ́lú fúfúyẹ́ nípa pé ìfarabalẹ̀ nígbà tí èèyàn bá dé àwọn orígun yẹn kọ̀ọ̀kan kéèyàn ó farabalẹ̀ kéèyàn farabalẹ̀ dáadáa tó dà kéèyàn lè lórígun ó sì pè ní ìwọ̀ ìtumọ̀ ramakutu àti sọ nígbà tí à ń tú hadith yẹn lẹ́ẹ̀kan òun náà ni wípé nàvárùtù bí ṣeré sí mo ṣàkíyèsí dáadáa mo sọ díẹ̀ wọ́n sì dẹ́kun pàtàkì àti ìlójúkòkòrò nípa wípé mo fẹ́ jẹ́ ti bó ṣe kírun dandan so that èmi náà ó lè mọ kí tèmi bẹ́ẹ̀ ẹjọba nàbí sallallahu alaihi wa sallam bí ó sọ wípé tọ́lù tàmọ́rọ̀ ẹ̀sìnmú ní kíyàm àti kíyàm ní kìrọ́ qabla rùkú wọ́n ní kíyàm tí wọ́n sọ ń bí ó náà ní kíyàm eléyìí tí ó wà fún kìrọ́ tọ̀rọ̀kátàhì ẹ̀rùkú ìhú ìyẹn rìkú rẹ̀ bákanáà àti jùlúfẹ̀ mọ̀bánà tẹ̀sílíwọ́n ìtìrọ́ lọ́lùmọ́rọ́ ìtìrọ́ fún ìlà bẹ́ẹ̀tì yìí bá dàsàlámù nínú sọ́lá ìtumọ̀ rẹ̀ ní wípé bọ́nà bí sọ́lá sọ́lá láàsìkò tó sálámù tán ní àsìkò tó kúrò nínú méjì tó ń lọ sínú ilé tàbí èyí ni èyí tó yòó dáadáa kò sí nǹkan nídìí wípé ó lè bá àjẹ́ àǹfààní fún wa òun náà ni wọ́n ti dà wánà náà ti kọ sílẹ̀ àwọn ọmọ fi fẹ̀sìn àti àkíyàmì sà. àfáà bàbá ọmọ ájú kọ́lọ̀ tó dára ló sí wọ́n fún wa nírò wọ́n fún wa ní làbárè wípé àwọn owó bánàbí sọ́là sọ́lá bánàbí ṣe máa kírun mẹ́sìlẹ̀ tata amúlì ìwòye sí ẹni tó fẹ́ ronú nípa nǹkan ìwòye tó wà nẹ́bì wọ́n ronú sí àwọn harakat àti sakanat tó wà lórí bárẹ̀bí sallallahu alaihi wa sallam bí wọ́n ṣe ń kírun yẹn ìwá àrífà sí pàtàkọ̀ láti yí sallallahu alaihi wa sallam tí àfáwà àbárá máa ází kan lè bá àmọ́ orí rẹ̀ فوجد أنها متقاربة متناسبة أكد عاريته إمع نبي سمرة في الركوع لركوع والرفع منه àti dídìde láti rùkú wàsùjúd àti fíforí kalẹ̀ wàjúlùs bẹ́ẹ̀ni sẹ́fẹ́fẹ́ì àti dídókò láàrin ìforí kalẹ̀ méjèèjì ọ̀kàdáríkà jùlùsùn bẹ́ẹ̀ni tẹ̀sílì yìí bákan náà ni ìdókò rẹ̀ láàrin jítálámọ̀ wàǹsírọ́fùhù kọ̀rídà ìndàlìkà àti ìgbà tó dìde lórí gbàdé sálámù ẹ̀tàn tó dìde tó lọ sí ilé. amalkiya ìlkìrọ́ àti wọ́lkòrò ìtẹ̀sáhùd wọ́n ní kìyàmù tó ń sọ wípé dìde ìdìde rẹ̀ tó ń sọ ń ni ìdìde tí ó ń sọ ń bí onu ni litashahud onu ni jòkó tí yóò ṣe tó wá fẹ́ ka atahijat wọ́n si sí àwọn orígun ní ìta adákọ̀ wípé lórúkú ó ṣe sùúrù láàrin ìforíkanlẹ̀ méjèèjì ó ṣe sùúrù torí wípé nítòsí àtọ̀ ní wípé yóò yóò àtáyá lẹ́yìn àtáyá yóò ṣe àṣàlátù àná ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ àbí ẹ̀kọ́ yóò ṣe láti fọ́nà ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ kí ló yẹ kí ṣe èyí ó ṣe tọ́lábùlì ìṣe àáza nínú ibi kí ni o níbi nǹkan mẹ́rin nǹkan alákọ̀ọ́kọ́ títúlọ́tìlì máyá wàlìmọ̀máàtì títúlọ́tìlì mọ̀sí ìdájá àti títúlọ́tì kí ni o azábìnà ó ti azábìnà kọ́bìrì máyá wàmọ̀máàtì fitinati mọ̀ sí ìdájá wà ní fitinati anar ó jẹ́ nǹkan mẹ́rin tó ń ṣe ṣááza tí èèyàn bá wá ṣe yẹn tán tí èèyàn bá ṣe yẹn tán àlẹ́bí sọ́là sọ́là sọ pé fálíyà tààr tí dùá yìí mọ́ ṣáà fálíyà tààr tí dùá yìí mọ́ ṣáà ó sọ fún Abubakar bẹ́ẹ̀ eléyìí ti ṣe tàṣíṣì ìṣe kí ni ìṣe kó wà specific fún ànábì nìkan pé Abubakar nìkan ó wà fún gbogbo àlùmọ̀ ni fálí àkútà ti dùn áyí mọ̀ṣà àdúrà tó bá wù ọ́ oníṣe kí ni olùbẹ̀lọ́hùn olùbẹ̀lọ́hùn àdúrà tó ó ń fẹ́ bí ìjòkó alákọ̀ọ́kọ́ tí ó kà fátíà tó fi súra lè ìjókòó tàṣáwùdì yẹn tó fi sálámọ̀ yẹn ìjókòó yẹn máa ń pẹ́ torí pé ìgbà láyé wà fún láti ṣàdúrà gan-an níbẹ̀ olùkọ́lé yàtàrí sí dùn áyí mọ̀ṣà àdúrà tó bá wúkálukú tó bá fẹ́ béèrè lọ́wọ́ ọlọ́run olùsèkèrè olùdèrè náà wàdùá òfin àtìwọ̀n mímọ́ ìkọ́ ní túrúkù nígbà àjọ àtà ṣètàbá tábá fẹ́ ṣe tẹ̀sílẹ̀ tábẹ́ sálámà ó gùn ju àjọ àtàmọ́ ìsábà ṣe rùkú lọ bí kí ìtàmọ́ ṣe ní rùkú àjọ àtà ìsábà sálámà yẹn ó gùn jù lọ ìyẹn ló fà á tó fi sọ wípé ó máa ń pẹ́ ní ìjòkó yẹn ìjòkó àtàyà tó láà ànábì máa ń pẹ́ siam ó máa ń ṣe kí ni o ó máa ń pẹ́ فكر الحديث استخدام تتبع أعوال النبي صلى الله عليه وسلم في أفعاله وأقواله لاقتداء به inú hadithi olùlẹ̀ yìí tó wọ́n fẹ́ fún wa kámọ̀ràn pẹ̀lú ànábì sallallahu alaihi ní gbogbo conditions gbogbo àwàlà ànábì sallallahu alaihi wasallam lórí ìrun kámọ̀ ṣe kí ló kámọ̀ ṣe tàtàbò àwàlà ànábì sallallahu alaihi lórí ìrun wọ́n ní ànábì sọ́lá sọ́lá láti bá àlè rúkú ànábì sọ́lá sọ́lá tó bá àlè rúkú wọ́n ní yúmsìkú gbèrèkù bá ti yí asọ́ọ̀díà asọ́ọ̀díà yàdẹ̀ yìí ànábì sọ́lá sọ́lá yóò mú ọwọ́ rẹ̀ láì ẹ̀rọ ní ọwọ́ rẹ̀ láì yóò fi gbá orúnkún rẹ̀ méjèèjì lórúkú yóò fi gbá mú wàyùfárìdì báyìí yóò sì la ìka yìí yóò là kálórí sàtìkárà ìṣẹ̀ fún mi tó lè dorí tó di mi ò sì nàró rà tó rí anas nọ̀bọ̀ ẹbá ń gbé anas síbí ẹbá ń gbé síbí àbí àbúyá sí ìjàre ẹ̀yà kọjú sí wọn àwọn ló fẹ́ kọ̀ nàró ọ̀yà rùkú tí a rí bẹ́ẹ̀ ṣe yá ẹ̀ báwọn ẹbí ṣe máa ń rùkú ni bẹ́ẹ̀ máa ń rùn sí ní ohun ó ti yé yín síkù àrọ́kọ́bà orúkún rẹ̀ báyìí yóò dì mú pẹ̀lú ọmọ níka wàyí fárúdù báyìí náà àsọ̀ọ̀dẹ̀ máa wà láàrin ọdún tó rà ọjíṣẹ́ rádá ẹ̀sì báyìí pèsè wà láàrin àwọn ọwọ́ yìí báyìí ànábì ó fi dìmú kì ṣe báyìí ètùwé kì ṣe ilé ìtọ́jú ṣe tọ́jẹ̀ ní jìláì ètò ẹ ti gbàmú wọ́n ní ó fi gbàmú gbogbo ẹ̀ náà ni wọ́n kọ táa bá pé gẹ́gẹ́ bí àwọn ẹni lóògbé tí ni o yìí ṣe wípé ọlọ́run adáradá táa ṣe yìí bá dákùnrin tàwọn ẹni rẹ̀ ọlọ́run ní dáradáradá kò ní ìdákọ̀ pẹ̀lú tàwọn ẹni rẹ̀ o ó ti yé wọ́n ní yòpárí jù bẹ́ẹ̀ ní àṣọ ọ̀dẹ̀ gbogbo ẹ̀ ló wà ní súnà yóò la ilé ìwà ìyá ọ̀la ni kò ní di kò ní di kàkọ́ báyìí kò ní di kàkọ́ báyìí èsì ìṣẹ́wọ̀n pé ẹlòmíì bóun ṣe máa ń ṣe ṣùgbọ́n bó ṣe máa ń ṣe rìkú lélẹ̀ yóò gbé ọwọ́ rẹ̀ báyìí ó lẹ́nu m rárá o yóò síkù yóò fi àtúrọ́f ọwọ́ rẹ̀ àsọ́bì yóò fi dáamú ó tó wá ní wàkálẹ̀ yìí fárújù àsọ́bì pèsè máa wà láàrin ibi àti ibi mo rò pé àhà yàrá fárújù báyìí àhájá ibùtù adíyá àti lórúfàkù ètùwé yóò ṣe nù ètùwé báyìí ní sọ́lá àtọ́nà báyìí ní ṣe máa ń rí sí ó ti yé wọ́n dà padà báyìí ìyẹn ó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí ó ti yé òun ó mélòó inú ó ti yé ìyẹn ló ti mọ́ lára ó ti yé so ibi yóò wọ́n dà padà fẹ́ ah. ibi àti rí báyìí yóò rí kò ní rí báyìí kò ní lẹ̀ mọ́ inú ó ni kan báàbù tẹ̀fríì bẹ́ẹ̀ na mirfak wàlẹ̀ ebit ó wà ń ó wà ní súnmọ́ dárì ni bẹ́ẹ̀ ó ti wọ́n gbà wá bẹ̀ nítorí pé àwọn nǹkan wọ̀nyí lọ́jọ́ kò bára kan láòfin àwọn nǹkan ó ń yàfọ̀ pátápátápátápátá yányá bí a lè fi sọ́lá àtọ́lá ṣe mọ́rin kí lórí pé ọ̀rọ̀ inú fi dẹ́dẹ́ àgbẹ̀ bí ọ̀rọ̀ ọ̀rún nínú àti mọ̀rún kí bá rẹ̀ kẹ́rin sọ́mọ́ tó parí mọ́ o anábìlẹ̀ àwọn òkú fún sísí yíyá ọlọ́run nígbà kankan láhọ́lá ọlápọ̀tẹ́ làbílà àwọn tàbí ní kí ló dé anábìlẹ̀ láàmà wùláyìí tí mo rí fún ọwọ́ láti gbé bà kò ní ìrùkú rẹ̀ ò ní gbọ́n ìjúlẹ̀ náà jílé jílé onígbó tó ẹ̀rí wípé àwọn sàádé wọ́n tọ́jú àmẹ́bù dáadáa wọ́n tọ́jú àmẹ́bù wọ́n tọ́rẹ̀ débi wípé wọ́n mọ́ ọmọ súrà kárí ìdáka ní káàkiri nínú ìjúrì bẹ́ẹ̀ni wọ́n tọ́jú ẹ̀ débẹ̀ pé wọ́n ní ní ṣùrọ́ọ̀bù ní ìyá ti bí irun gbọ́lẹ̀ tó ń lọ òkè ọ̀gá wà sí ìwájú ẹ̀sìn àmẹ́bìkà ẹgbẹ́ ẹgbẹ́ sí dátìtà á rí ẹgbẹ́ bó ṣe tọ́jú bó ṣe bó ṣe farabalẹ̀ láti ṣe tẹ̀lifíṣì yẹn tó <laughs> tẹ̀wọ̀n tó fi yẹ kékeré lóòtù lọ́wọ́ lẹ́nu ṣe ànábì èyí tá a sílẹ̀ kan wà ju alẹ́ kà lẹ́yìn fáta náà fi bẹ́ẹ̀ ni wà ju alẹ́ mọ́ka yusurabi lè ya sí bí irungbọ̀n ṣe ń lọ òkè bẹ́ẹ̀ni wọ́n ṣe ń ka àwọn súra yẹn wọ́n sì mọ̀ mọ̀ wípé súra bá ìlọ́ka súra bá ìlọ́ka súra bá ìlọ́ka súra bá ìlọ́ka wàkàrẹ̀ yìí sí òun àyà náà nígbà míì àwọn àyíkè yẹn nínú àwọn súnà tó ti kú tẹ́yẹ́yẹ́ tó ti kú tó tẹ ẹ̀zíìt láwùjọ wa ń bí olùyẹ́ wà kámọ̀ ẹ̀ka súnà kámọ̀ kírun zuhur látòjúwe kámọ̀ kírun zuhur látòjúwe kí imam kó máa fún wa ní díẹ̀ díẹ̀ gbọ́ nínú àwọn súrà kíkà àwa yìí ṣe súnà ni ìrun zuhur kìí ṣe pé yóò kà sókè o ó ti yé ó lè Allahu Akbar الرحمن الرحيم مالك يوم الدين إياك ẹ̀yàn yóò káàmù yìí òun àyáná ìmọ̀ fún wọn gbọ́ ní àwọn súwárì yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní ìlàrẹ̀ ẹ̀wọ̀n tó òun ṣe rí gẹ́gẹ́ tí kí ìsáwọn ìrìn ayé òun ṣe rí odidi súnmọ̀ kan ó sọ sódò wọn ní kọládà rẹ̀ fún ọ òṣè ìwọ̀n ní tọ́ládà rẹ̀ fún ọ. ó gba àwọn nǹkan wọ̀nyí káàkàá kọ́ nìkan kọ́ ká gbọ́ nìkan kọ́ ká ṣe kí ni o ká practicalize ẹ̀. ó sọ pé sọ́lú kàmọ́rọ̀ àìsè ní ní ẹ tú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí tí mo tú. torí pé ìrún ìrún ìrún títí ìrún títí practical ni. wọ́n ó kì í lójú ẹ̀ báyìí àfáwà abúnásìr hadizahullahu ta'ala nínú àwọn àfáà tí wọ́n gbà wípé a lè ṣe tẹ̀síwìrì onye afọ awa ni àfáàwà abúnásìr tàbí abúnásìr wípé ẹ lè ṣe video coverage èèyàn torí ati àtòwọn àti fọ́tò the same náà ni ó ti tí wọ́n nìyẹn àwọn nìkẹ́kọ́ nílò àwọn táǹdì bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ náà olùmọ̀ ní táǹdì bẹ́ẹ̀ wọ́n wá ṣe the manner of prophetic prayer báyọ̀ bí tí lọ sí òun gangan ó wá jẹ́ fídíò ẹnìkan wá bèèrè lọ́wọ́ wípé ṣé bí ẹ̀fààyè gba pé wọ́n lè fídíò èèyàn téèyàn wọ́n lè fídíò èyí tẹ́ bá ti lẹ́sọ̀ ẹ̀fààyè gbá now ẹ̀ẹ́dẹ́gbẹ̀tọ̀ láti yẹ̀ bí ìfẹ́ ṣe tó jẹ́ fídíò tó ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ń kọ́ ṣé ẹ ti gbàláyé táwọn èèyàn lọ́mọ ọpọ́lọ́dù ẹ̀ kọ́ wo wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ti fún yẹ nítorí pé kí ni o ó ní báyìí kọ́ ni rí ọ náà ṣé láì tó lọ sí o tó wò ó àwọn yọ̀ǹda ìyẹn wàhákàdà ẹ rí i pé eh, àti àdíjì mánìkù olùfọwẹ́rí méjèèjì àwọn àfáà mọ́ ń tò ní tao amen ìbejì wọ́n mọ́ ń tò ní ìbejì àdíjì ìbejì tẹ́ẹ̀tẹ́ àdíjì olè àdíjì ìbejì àdíjì mánìkù olùfọwẹ́rí àti àdíjì jáde àwọn mùsùlùmí ni ó ní kúzù á ní mọ̀nà títàkùn bẹ́ẹ̀ bá ti di tí mo ṣe ájì náà ní tẹ́ẹ̀ṣe tó tẹ́ẹ̀mọ̀ tí ẹ̀ ní ìṣe pátíkà ní àìlẹ́ẹ̀kọ́ wọ́n mú dáwàánù wọ́n kọ́ sílẹ̀ àwọn èèyàn tó gbé jáde ní súrọ̀ wọ́n gbé jáde ní fídíò tabadémù náà ìtàṣe ní tabadémù jẹ̀lígà ìtàṣe ní tabadálàfà ìtàṣe ní tabadéjámúrà ìtàṣe ní tabadéjá gbogbo mọ̀ṣáárù pàtàkàtà gbogbo tí ó tẹ̀lẹ̀ ní mùsùlùmù hajj tó jẹ́ kókó tó kan alálàájì tí ń bẹ́ẹ̀ nù tẹ́ rẹ̀ gbogbo ẹ̀ pátápátá ó wà well documented tó dẹ̀jẹ̀ fídíò clip by bákan náà ó ní hadith imani tọmọ ọ̀rẹ́rù tánàbí sọ́lọ́sọ́lọ́ pé tẹ́lú kàmọ́rọ̀ àìsàn mú ní eléyìí ń tọrọ yìí èyí ń tọrọ hajj àwọn afáwà kò ní àdíìsì oníbejì torí pé nǹkan kan là ní ìjọjọ ń sọ nǹkan kan náà jọ ń sọ nípa wípé kàmọ́rọ̀ àìsàn mú ní òsọ́lú wàkámàrọ̀ ayétùmú ní àǹsókù kùzú ánímọ̀ náà sí kàkùn bẹ́ẹ̀ bá ṣe rí tí mo ṣe ní skùn hajj òun náà nìkẹ́ ṣe bẹ́ẹ̀ bá ti rí tí mo kírò náà nìkẹ́ ṣe kí àfáà fi ìgbàláyé lẹ̀ pé èyí tó jẹ́ fídíò tí ń ṣàlàyé báwọn yẹn sí bá ànẹ́bí sọ́làsọ́là tí mo kírò yẹn tí mo ṣe yẹn ìyẹn ìgbàláyé wà fún àwọn èèyàn láti máa lọ wò ó kọ́ bí ànẹ́bí sọ́lọ́lá àlè bó ṣe kí ni bó ṣe kí ni. mo nígbàgbọ́ wípé ìgbà táàbà ti yanjú ọ̀rọ̀ ìrun yìí tán pẹ̀lú òjò náà ìrun wa á rí wípé ìyàtọ̀ ó bá ìrun wa nígbìmọ̀ ìtàlà á rí wípé ìyàtọ̀ ó bá ìrun wa ó ti pàṣẹ ọ̀dọ̀ nǹkan nǹkan táà ń sí sọdálẹ̀ nǹkan kan á rí wípé yóò yàtọ̀ pé torí pé kí ni yẹ̀kúnnà àlẹ́ ìrìn àfújà ẹ̀rí ni ó jẹ́ takò wa tá a bá ti gbọ́ tá a bá wá ṣe kí ni tá a implement ẹ̀. ìkọ́nà àwọn afáwa ní ọdún kan ní hajj wọ́n wọ́n bìtàdì wípé ní hajj ọdún ọ̀rọ̀ èrò la fẹ́ tìtì ọ̀rọ̀ kí ni mo pé ọ̀rọ̀ èrò àfáà jẹ́ kan nú àwọn tí wọ́n máa ń tẹ̀lé àwọn hamla hajj lọ sí mọ́kà lọ́dọọdún wọ́n máa ń tẹ̀lé wọn lọ sí hajj tó lọ́dọọdún ó ti kò ní sí nǹkan tó yẹ wọn nínú ẹ̀sìn ara àǹfààní kéèyàn mọ́ bá àwọn tí wọ́n jẹ́ ikọ̀ tí wọ́n ní àkọlé kan nípa súnà ànẹ́bí sọ́lá lórí pé àwọn táà ń kó lọ ìgbó ilẹ̀ sí ọlọ́run bó ti gbé wọn àtàwọn arábìsáàdì yìí pé ní ọdún ìrọ̀rọ̀ ìlú láàfọ ìgbà tó wá ń ṣe lẹ́tọ̀ lọ́run ìkan nínú àwọn gọ́ọ̀nà tó jẹ́ ń súnmọ́ gọ́ọ̀nà ní Nàìjíríà òun á bọ́ síwájú pé ustaz ṣe bí ìjòkó tẹ́sọ pé a máa jókòó yẹn ṣe bí abúlásù àìlọ́hùwà abúlásù rà ẹ̀yà mọ̀ bọ̀bí padà gọ́ọ̀nà ẹ̀ jókòó ó jókòó ń jòkó tí abúlásù rẹ̀ jókòó ó wá kọ ọjú sí wọn kọ ojú sí èmi tó pẹ̀yìn sí wọn gọ́ọ̀nà rẹ̀ ó jókòó báyìí ẹ wò jókòó tí abúlásù jókòó yìí tí àwọn tó ní gbogbo a ṣàlàyé tí àmì ń sọ́rọ̀ sọ́rọ̀ ọmọ tó kò sí yìí ń bẹ̀. àwọn kan ní nínú àwọn sọ́mọ ẹgbẹ́ kò báyìí náà tí wọ́n ti wá ìṣẹ̀lẹ̀ pé nínú sí ń bẹ̀ o minus ẹ̀dà mi kò sí inú rẹ̀ ìdìkó kò sí inú ẹ̀ gbọ́dọ̀ àfáà wa yẹn wọ́n láti lọ mú ẹsẹ̀ gọ́vnọ̀ yẹn ẹsẹ̀ tó ti dán wọ́n láti mú ẹsẹ̀ gọ́vnọ̀ yẹn wọ́n láti tóra ẹ̀ pé báyìí ni báyìí ni báyìí báyìí lọ́jọ́ kò bá kọ́lá fi. ìgbà tí wọ́n wá ẹ wá parí lẹ́tọ̀ kan adc gọ́vnọ̀ yẹn wá bá àfáà yẹn kan ló pé ah! àfáà dáadáa nìyí kọ́lọ́ ń ṣe jalẹ́nu dáadáa. wà àfà àdáadáa nínú tó bá jẹ́ wípé àwọn àfà àti lónìí wọ́n ó sọ wípé à gọ́ọ̀nà lẹ́yìn gọ́ọ̀nà lẹ́yìn ètò ọkù báyẹn ètò ọkù báyẹn kò ní sọ gómìnà tí fẹ́ correct ìyàtọ̀ tí ó wà láàrin àwọn àfà nìyẹn o àti àwọn àfà àgbàrọ̀ àwọn àfá àgbàrẹ gidi ó ti lé wọ́n bá kọ́ǹtà rẹ̀ báyẹ̀ náà ni ó ti dá gọ́ọ̀nà ẹmọ̀ pé àṣàn gọ́ọ̀nà ni gọ́ọ̀nà ẹmọ̀ ìtí gọ́ọ̀nà bá ti ṣe ìwé tó aṣọ pé gọ́ọ̀nà ṣe dá <laughs> ọ̀rọ̀ ìṣọ́rọ̀ àwọn òdíbàrùn tó bá gbé gbági ká sọ pé gbé gbági ni tọ́ a lè sọ pẹ̀lú kálíbà rẹ̀ yà yẹ́sẹ̀lẹ́sì a lè fi yẹ́sẹ̀lẹ́sì kájíkúrò kájíkúrò ẹ̀ẹ́dẹ́ẹ̀kẹta ojú ẹ̀hẹ́ sọ̀rọ̀ pé ìyẹn yàtọ̀ sí pé ìwọ àdáwọn ló fún ìṣe eré tẹ́sẹ̀ ìwọ ọ̀rọ̀ ilé ìṣe eré ìrírun fún ìṣe ní sọ́dá ẹ̀dá yẹn tẹ́lẹ̀ síta ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ ta sọ̀rọ̀ pé ọ̀nà mẹ́ta rẹ̀ ti mú mọ́lẹ̀ tà méjì ẹ̀ṣẹ́lẹ́sì kan àìbẹ́ẹ̀kọ́ bọ̀ tí ìjọ ẹgbẹ́ ẹ̀kọ́ra fáà bẹ́ẹ̀ sọ ẹ̀tọ́ ẹ̀ká àti mẹ́sẹ̀jì wàhá kàjà ó kọ́lọ̀bà ní pẹ́lá kó sàánà kó bá ṣùkùn jẹ́ ó ṣe wá ní olùmọ̀ tí ó dùn déédé ẹ̀kọ́ nípa ìrun àmọ́ ẹ̀kọ́ nípa ìrun táàfi kú ni o ọlọ́ọ̀hì àmọ́ ẹ̀kọ́ nípa ìrun táàfi kú láàmọ̀ ẹ̀kọ́ nípa ìrun irú èé ṣe àmọ́ tí mo kí mo ti mọ̀ kí mo ti jẹ́ ìṣe ìrọ̀rùn àtúmọ̀ kọ́ nípa rẹ̀ àtúmọ̀ ká àtúmọ̀ mọ́ tún gbéyàwó nínú àwọn tíra àti ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tí ó kà tí ó fi kú nígbàtọ̀ láti yànjú ìwà ń bẹ́ o nígbàtọ̀ láti yànjú bá náà bí ṣe sí ó wà ń bẹ́ o èyí ò mọ kàtẹ́ yóò fi kú ni o èyí ò mọ kàtẹ́ yóò fi kú ni o ìgbìyànjú tí sheikh nasir albani tí wọ́n ṣe lórí tírà yẹn subhanallah ó kọjá wẹ́rẹ́ o wallahi kọ́lọ̀n kó bá a san àbá náà kó bá a san olóore ó ti fi sínú nìzánu hasanẹ́sì wọn kọ́lọ̀n ọba àlejò lákòjọ kó fáwọn náà dáadáa gba pẹpẹ furu wa ó sì gba àbọ̀ wa ọmọ tí wọ́n jáde láyé ní àná ọlọ́run ọba subhanahu wa ta'ala ó bá ṣe ikú nìsinmi fún wọn ọlọ́run ọba àlekọ́lá pé ó bá gba àbọ̀ wọn ọlọ́run ọba àlekọ́lá pé ó bá ṣe wọn lọ́mọ àlìjẹ́nà ìyàwó àti àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ ọlọ́run ọba àlekọ́lá kó bá tọ́jú wọn ọlọ́run ọba àlekọ́lá kó bá